sí nǹkan bọ̀ lára wọn. wo àlàáfíà ni mọ́mi wa tí má sọ fún ẹ pé kò sí nǹkan tó ṣe mọ́mi. rí i. mi ò máa ṣeré oúnjẹ tí mo bá níwájú mọ́mi aláàárẹ̀ kan gbọ́dọ̀ gbérú ẹ̀ síwájú kó lóun jẹ. irọ́ ni. Ah. ṣé rò pé mò ń ṣeré ni alóúnjẹ tí mo bá níwájú mọ́mi èèyàn mẹ́rin ò lè jẹ tán. <laughs> jọ kí lè tó wá sọ pé àwọn sì kó àwọn fẹ́ kú o tó ń ṣe bẹ́ẹ̀. bá a ṣe ń bi ni nìyẹn o wọ́n ní táwọn ò bá fi sickness parọ́ pé mi ò ní wá àwọn dẹ̀ ti miss mi àwọn fẹ́ rí mi. Your mom is such a drama queen. Mo jẹ́ kí mi lọ́nu pé kí lọ freshen up jàre. Let's not forget. Mọ́mì ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún owó àti àwọn ẹ̀bùn tó fi ránṣẹ́ sáwọn. Wọ́n tún wá pa òwe kan. Hmm, wọ́n ní a òkun kó lójú. Wọ́n ní a ọ̀sà Kọ́lámì wọ́n wá sọ wípé iná ò ní tán ọwọ́ ẹ̀ wọ́n ní òkè òkè báyìí lọ́wọ́ ẹ̀ máa máa lọ. àmì o jọ níbo ni mọ̀mísí ẹ̀ ti máa ń rí àwọn òwe kàbìtìkàbìtì tó máa ń jùlẹ̀ iná yorùbá lẹ́jọ́ra ni wọ́n ni báyìí sún ẹ̀kọ́ tó ṣe yẹn tí bá rí wọn ah, ah. wọ́n náà jẹ́ everybody láyà àwọn ti fẹ́ kú o àwọn ti fẹ́ ṣe o. I'll be right back. ìyá ẹ ọmọ ta nìyá yìí o. <laughs> kí ni. ọ̀rọ̀ the last time tí mo lọ sọ́dọ̀ mọ́ mi mo rí i change gan ẹ̀rìnkùnrin ló máa ń rìn kiri kò síwá ìbàjẹ́ tí kò sí lọ́wọ́ rọmọkẹ́ rọmọkẹ́ ò fún wọn sí mi ní rest of mind wàhálà ọmọ yẹn ti pọ̀ my dear. Ọmọkẹ́ need the iron hand. Well, a máa fọ̀rọ̀ ẹ̀ ṣàdúrà ni. Dẹ̀nẹ̀ kankan tèmi náà bá ní time, I will invite her over, My wife fún my advice Think of that tá a Baby. Yes, dear. I'm thinking of something. Mo ń rò wípé ṣé mo fi pé àgbàlagbà ló ń sí mi? Though mommy try best to move, but me torí pé wọ́n ti dàgbà kójúkó wọn lára rọmọkẹ́ wọ́n wò wípé ọkùnrin nìwọ bóyá kí rọmọkẹ́ wá máa bá wa gbé wá lè máa bá mi fi ọgbọ́n ọkùnrin wá lè fi handle ẹ̀ thank máa ń gbọ́rọ̀ sí lẹ́nu. mo baby don't take it personal nǹkan tí mo jọ láti sọ kọ́ nìyí nǹkan tí mo jọ láti sọ ni pé you are a man rọmọkẹ́ máa níbẹ̀rù ọkùnrin jùmọ̀ sí lọ please try to understand me jọ ọkọ mi. ìkà ni ẹ́ o. ọmọlára ìkà ni lẹ́yìn ìgbà tèmi àti ẹ̀ ti jókòó times without numbers láti sọ̀rọ̀ yìí ní pé marriage yìí àfẹ́ friends àfẹ́ family not even house help. We both agree that this marriage is just about you and I until we start having our own children. Ó wá ń bá mi sọ, ó ṣẹ̀ṣẹ̀ kí n gbé ọ̀rọ̀ yìí wá. Mo dẹ̀ máa sọ fún ẹ pé no! We have to follow our rules and regulations. No friends, no family, no house, no intruder in this house. Kilo amba wá ń bá mi sọ? Ó wá ń bẹ̀ mí. Ẹ̀rọ mọ̀kẹ́ ṣe kíní kan. Ẹ má má bá sọ̀rọ̀ ni. Dandan ni kò gbé mi báyìí ni. Don't tell me to calm down because this is not just about you. You are raising your voice. Yes, I have to raise my voice because òun pin mí lẹ́mìí. Sori pé kí ni kò ń ṣe àwọn ẹbí ti ẹnìkan, àwọn ẹbí tèmi mo sọ fẹ́ pé wọ́n lè wọnú ilé. Kí ló wá ń bá mi sọ? Nǹkan tá ti sọ, tá ti pa, tá ti kú, you're bringing it up again. It's not as if pé mi understand. má kọ̀wé burúkú fún mi jẹ́ ìwé lówó oṣì ó dà pé o get it this thing i'm talking about kò ń ṣe pégbà tí mo fẹ́ mu ẹ̀ṣẹ̀ ń rò àti kékeré mi ni mo ti máa ń sọ fọlọ́run pé tí bá máa má rí o ìyàwó mi ò èmi àti ẹjọ́ máa sọ ni o husband and wife la fẹ́ live with our children simple family no friends no family members no house help no nothing i'm speaking from experience wọ́n máa ń da ilé rú ni mi ò dẹ̀ fẹ́ ṣó ti yẹ bẹ́ẹ̀ má gbé yẹn wá mọ́ ọ má ẹ fẹ́ bá mi sọ orú ẹ̀ mọ́lẹ̀ ayé mo sọ fún ẹ nìyẹn. baby ṣó tí wàá ń bínú ni I said I'm sorry. mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ mi ò mo. I'm sorry. It's okay it's okay. Yes, you can sleep. I love you too. You can sleep. Sure. Don't do that. Okay. mo ṣe ní ká pàdé ń bí kankan ni pé ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ are very important. Actually, somebody introduced um, a business to me. Okay. And this business is huge. Èrèlé ẹ̀ máa pọ̀ gan, ẹ̀ máa rówó dáadáa lọ. Really? Yes, really. So what's stopping you from venturing into it? <laughs> Máa gbọ́ rẹ̀ mi. <laughs> Wọ́n bá àwọn àgbà ṣe máa sọ pé um, bí ọwọ́ ikú bá ṣe mọ́ ló ṣe fi máa lo ojú ẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí ó tóbi jẹ mi lọ kò sówó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ mi láti wá tí mo ṣe wá bẹ́ẹ̀ pé kò kò lè ṣe <laughs> mi ò ní irú owó bẹ́ẹ̀ lọ́wọ́. dèjì um, ò ti má ṣe wà lánàá má sọ fún mi má lè yá ẹ lówó tó bá ṣe business ẹ torí rẹ̀ ń bẹ ìdùnnú tèmi náà ni then you give me back my capital. no guy that is not what I'm thinking that is not what I'm proposing you see. Um, àwọn yorùbá ní ọbalùfọ̀n ló tẹ́lẹ́rìn kò lójú ọbalù tó yin eré fún tó business mi ṣe ìwọ ló máa wí kó ṣe. ọlọ́run dèjì ó máa ń ṣe mí léṣe pẹ̀lú àwọn òwe tó máa ń ju yìí. business mi ò mọ̀ ọ́ pa ẹ̀ kí wá tẹ́rí sí i. bó ti ná òpin mo lè tiẹ̀ sí nǹkan tí ẹ dá yàrá brada ó mọ̀. Okay. <laughs> Okay. Thank you. I'll give it a shot. Okay. Shake off àmọ́ wọ́n fi ń da ẹ lójú wípé tàbá ṣe business náà tán tó wà successful bó ṣe sọ tàrẹ́rẹ́ tó pọ̀ bẹ́ẹ̀ wá jẹ́ dodo. wàá gbádùn mi. oh, oh no máa sọ pé tàbá ṣe tó bá wà successful torí lè tí mò ń wájú ó ti wà successful náà. àmì àmì ó fúnra àmì ó ṣe kan. Um, báwo ni ẹ máa try síwájú. má wulẹ̀ já mi lásán ọmọ. ẹ má wọ̀ ẹ má tẹ̀ kí. èmi lọ má wí èmi lọ má wí. ṣé dúró náà ṣé kò máa ṣe é ó tiẹ̀ fi mí díwọ̀n ṣé ò wá òkè ṣe. tí wọ́n bí mi sí ọ tí wọ́n fi lè gbóru ọ òkú rẹ tó yín fa ikùn wọ́n ìwọ kó lábẹ́ mi wọ́ tí wọ́n kà mí má fi lè yà wọ́. ọbẹ̀ má sùn hàn. èmi lọ bẹ́ẹ̀. ìwọ fèsì mi. ìwọ fèsì mi. ìwọ má sì bí mú kí n fi yàrá ẹ jẹ. apá yóò fi lè filẹ ìwọ filẹ ọkọ a ní kò filẹ filẹ filẹ ìwọ. ọmọ wẹrẹ yìí mo fẹ́ fi dé ni o. ó fẹ́ fi dé ìsètí ìdẹ́kọ́sọ́ di kó o dé. kò ní dà ó ní fọkàn. ó ní fọkàn. ó tán. wálé olórí ibú làpá wálé olórí ibú apá mọ́mọ́ mọ́ wọ̀dà sọ́mọ́ ọlọ́run ṣèjàlẹ̀ wá jà yìí olórí ibú ni. fimila olórí ibú ni gbogbo yìí. sàbìtì sàbìtì sàbìtì wàlẹ́ ọmọ àbànújẹ́ ni ọ olórí ibú ni alátọ̀kọ́ ni ìsìn wọ. kábíyèsí ni orí ẹ dàrú ni. ìwọ jẹ kábíyèsí ni ọ. ẹ kọ́ mi kúlọ̀. jọlẹ mi ẹbí ọgbà kábíyèsí ni ọgbà ẹ wà títà. wàláì sọ́kàwé wàláì sọ́kàwé lẹ́nu rẹ̀. kiri wàláì ibù tìmí ni. ìwọ gàgbọ́ ni ẹlẹ́nu rẹ̀. ó wọ̀dà ó wọ̀dà sàbìtì látọ̀kọ́ ni ìmọ̀ ti wọ̀ ṣéjà ló sì ń láì. apá ní sùúrù ẹ kí ló dé ìjà òdòdó kí ayé ẹ mà dá orí ẹ ní burú ṣé mo bá apá àti ìyàwó lé oníyàwó lé tí wọ́n bá kò sí ìjà ìbùkún dẹ̀ ní bó ní nàjà. ọ̀rọ̀ yìí ti yé mi ọ̀rọ̀ yìí ti yé mi ẹ mọ̀ rẹ lé ọgbẹ́ ibi. wọ́n jà hàn kiri. méjèèjì àti sàbítú àtọlọ́bù kó apá tí láwọn ńlájà lọ́dàdà ni wọ́n ń ṣe sáwọn obìnrin torí ọlọ́run tó tó bá wà tìbí tí ì ti ń sáré bọ̀ sásàpá kọ́ mú ẹ̀ dáadáa. ẹjọ́ ló fẹ́ àmọ́ àdánù lẹ́yìn méjèèjì gbogbo yín kankan náà nìyí. ẹ ṣe ọmọ wa sọ̀rọ̀ náà nì. nígbà wọn yàpá kọ́ mú ṣé kọ́ mú ọyọ̀jú síta ni. ẹjọ́ ló fẹ́ rò ó dà olóòbùkú àní àsìkò òní àmọ́sìn. orí òṣì ọrẹ orí ẹ̀jẹ̀ tẹ̀ ń ṣe yẹn mo kọ́ ọmọ ọmọ òṣì ẹ má wọrí tí bá délé máa sọ fọ́kọ mi pẹ̀lú orí burúkú tẹ bá mi dọ̀wọ̀ yẹn ẹ má ríran. ó dáa ok. ẹ wo mama ẹjọ́ rẹ̀ mú wa bí gbogbo gbà tí yóò máa ti kọjá ìyẹn máa fẹjọ́ sùn pé Àjàní máa ń bú òun ni máa ní kó filẹ̀ ṣé ẹnì kan tó ṣe tó burú jù lẹ́nu ni pé gẹ́gẹ́ ni mo gbẹ́ omi nídìí ó ṣe kí ni. ó gbé mi nídìí mo ti make up mind tèmi o pé máa fi ìyà jẹ́ ni torí mo ti prepare sílẹ̀ tó máa gbé. má ṣe lè torí ọlọ́run wo wo bàbá mi tèmi ni kò wò mọ́ lára ẹsẹ̀ mi làjà ni máa kọ́ wọnú ilé yìí lénìí ìwọ kan wàá gbúrò ohun tí mo máa ṣe fún. ẹ̀rù màmá kó yẹ máa kọ ẹsẹ̀ yín bọ̀ ni màá fi eléyìí fa àjà ní létí mo dẹ̀ máa wọ láyé mọ́ lára bí bẹ́ẹ̀ kọ́ mo ti ní tíjọba gbé wọn lọ street for copy àmọ́ kan tó ń wọ̀n. ọlọ́run ò ní yẹ̀ yẹ́ o èèyàn ló ní yẹ̀ yẹ́ o àṣọjà ah, jọ o. má bínú nítorí ọlọ́run o ọlọ́run apọ́n ẹ lé ojú òní tí ẹ ò ní dààmú jọ o má fi sọ́jà gbé jọ o sọ́jà ah! àbí kí ló ń ṣọmọ àjà ní ìbá yìí akóni tàbí ọmọjọ mẹ́jọ jọ̀wọ́ ló fẹ́ yí padà báyìí ṣé wàhálà yóò ti wá pọ̀ jẹ̀mí tèmi lọ. mo gbéyàwó níyàwó ń tì í ah! ó dà á bá bẹ́yìn àgbà náà lẹ ní agbọ́ ẹjọ́ ẹnìkan dàgbọ́ kíkà ẹni tó bàdé gbọ́ tẹyẹ gà ló wà lẹ́yẹ kún pàtó. gbẹ́nu ọ̀sìn sáhùn èmi ni wọ́n ń pòwé ṣé mi làgbà òṣìkà. àlọ́ òní làákàyè òmùrọ̀ sọ ó yẹ kó bá mi figi fó ẹnu ẹni kó lè mọ bó ṣe bá gbàlagbà sọ̀rọ̀ èmi ni wọ́n ń pòwé pé wọ́n láwọn ẹ tí ò bá gbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni ṣé làgbà òṣìkà òní làákàyè mi ìwọ ọ̀dẹ̀ yìí ó mọ nǹkan tó kàn dóńgó oníranù wo ẹni tó lọ gbádìí ìyàwó ẹ̀ ó mú sójà bọ̀ wá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sójà tẹ. sójà ni o. kí wàá ní tẹ̀sán lójú ẹ̀mí yín màmí. ẹ kí ló máa ṣẹlẹ̀ wọ́n á lù ẹ́ lójú ẹ̀mí mi máa dúró báyìí tán máa lù ẹ́ lójú ẹ̀mí mi náà ṣe máa lù kọ́ ah, ah, máa rìn mí lọ bá wọn sójà. tí mo sọ fún kí ni olóhùn mú sójà bọ̀ ni kò sí nǹkan kan tí mo sọ fún kọ́ mú sójà yẹn wá kọ́ dì ẹ̀ kọ́ nù ẹ̀ bóyá ayé ayé àtún àdá nítumọ̀. ẹ má jọ jọjọ orí mi kò máa ń mi èmi ṣáà ti bá sọ̀rọ̀ mo ti bẹ̀ àmọ́ bí mo ṣe bẹ̀ mi ò rò pó gbà o èmi ò rò pó gbà rárá o bó ṣe ń lọ yẹn tó ń kọrin mọ́lẹ̀ lọ tó ń kọrin mọ́lẹ̀ lọ tí mò ń bẹ̀ pé kó jọ sójà sójà kò ì tí ì dáhùn. Ah, àtikú gbẹ́bẹ̀ ni màá mi àtikú gbẹ́bẹ̀ ni kéde máa wo okùn tínú mi wá o ṣe rí apá àti sàbìtú ni o níjẹ́ mi mo dúró ní bóyá lọ́ba lọ́ba àrẹ ẹ̀rọ lọ́ba. ẹ kí ni mo sọ fún ẹ pa apá àti sàbìtú yẹn mi ò sọ fún ẹ wípé mi gbọ́dọ̀ ríwọ pẹ̀lú àwọn ọmọ yẹn mọ́ àwọn ọmọ tó bí tọkọ tí ògbẹ kọlé àwọn náà ló kó ẹ níwà wèrè àtàsíwí tó ń hù káàkiri kí ló dé náà mo ní mi gbọ́dọ̀ ríwọ pẹ̀lú àwọn ọmọ yìí àbí mi sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ ti múlẹ̀ ẹ múlẹ̀ àwọn dà ìmúlẹ̀ náà máa tú ká máa fúnra mi báyìí ni máa tún múlẹ̀ náà ká. nígbà tí sójà bá nù ẹ ìdè tẹdẹra yín bí tẹdẹra yín mọ yẹn ajá ni apárí dóńgó ọbẹ̀ láǹgà elétí bíi etí eworo ẹlẹ́nu bíi ẹnu gbogbo tí bá tó sọ̀rọ̀ tó bá tó sọ fún mi púpọ̀ máa bú ẹ mọ́lẹ̀ ń bẹ yẹn níra ni ṣí o. èmi ọmọ máa ṣàn kí ló gbélé. pé bá jẹ́ ṣe àbọ̀ ó ní nǹkan kan tó ń ṣe ní má jẹ́ kí n pa mọ́ra kí n sọ ọ̀rọ̀ ajá ní ti sú mi ọ̀rọ̀ ajá ní ti sú mi àfi bí ẹni pàjá ní nìkan ló wà nínú ìlú wa yìí kí ló dé wàhálà lé ní wàhálà lọ́la ẹ́ kò sí bí kankan bá ṣẹlẹ̀ pẹ́rẹ́ báyìí orúkọ àjàlè máa wà bẹ́ẹ̀ ṣáá ni. ọ̀rẹ́ mi tó fẹ́ gbọ́ kò síbi tí sì ò sí o kò sí èyí ò ní lọ́wọ́ nínú wọn àmọ́ àdúrà lèyìn ó máa gbà àdúrà ni ó máa gbà kọ́lọ́ bá yí lọ́kàn padà bẹ̀rẹ̀ àdúrà mò ń gbàdúrà àmọ́ èrò tèmi nìyí bóyá tó bá tiẹ̀ lè bá mi sọ fún Látúnjí kó wá palẹ̀ mọ́ ẹ̀ kó bá mu lọ sí Èkó tó bá mu lé Èkó bóyá màá tiẹ̀ ní ìsinmi ẹ̀ torí wọ́n ní Èkó èyí ò ní dẹ́kọ̀ láyé Èkó má kọ̀gbọ́n bóyá bó bá bá mi sọ fún tó bá rí bá sọ fún tó bá sọ pé kó máa bọ̀ o. bẹ́ẹ̀ bá dẹ́kun tí ọba gbọ́n ẹ̀ ń tọ̀hún ò lè gbọ́n tí ó fi kú ah. àti wípé ṣe bọ́lá ni ọ̀ á pè máa sọ fún un àti pé òǹkà tiẹ̀ máa pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bó bá ti pè mí màá sọ àbúrò ẹ̀ kúkú ni bí n bá ti wí fún mo mọ̀ pé yóò mú un lọ. ṣe wo ṣàbà ṣe kan yẹn tó bá ṣe kan yẹn fún mi mi gbàgbé ẹ àdúrà mo ti gbàdúrà gbàdúrà gbàdúrà ọdún ẹ ti sú mi tó bá lọ èkó a lọ kọ́gbọ́n wọ́n ní tó bá lọ èkó wọ́n máa ń kọ́gbọ́n ni bóyá torí kò tiẹ̀ ń rí mi òun ló ṣe ń jẹ́ kó máa yọ gbogbo ayọ̀ tó yọ àbúdá alágbára ọlọ́run àdúrà náà là máa gbà báwo lẹ lọ́rọ̀ àjọ tí mo sọ ṣé o fọkàn sí. mo fọkàn sí o mo fọkàn sí ṣé bí ọ̀sẹ̀ tó ń bọ̀ ni àmọ́ àmúwò tó o ṣé ọ̀rẹ́ mi àjèrè wọn àníwá wọn gbọ́dá o àmì ọlọ́run àmì ọlọ́run o ṣé ọ̀rẹ́ mi ó dàbọ̀ ó dàbọ̀ má dẹ̀ gbàgbé ọ̀dọ̀ ya mú fún o má gbàgbé o. understand ọ̀rọ̀ yìí bọ̀ nǹkan tí mò ń try sọ fún mi kò ń ṣe gbogbo nǹkan tí mọ́mì bá sọ fún yín nípa mi lè máa máa believe èmi náà ò daft náà èèyàn kì í fi asínrin ajá ṣọ́lé kó má bùjẹ́ mi ò daft àbáwọn mo ṣe máa kàn déédéé máa jà kiri èèyàn tó bá tọ́ mi ni mo máa ń tọ́ ẹni tí ò bá tọ́ mi mi ò kí ń tọ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mi kì í ṣe oníjàngbọ̀n báyẹn náà mo sì dẹ̀ máa máa sọ̀rọ̀ mi fún yín ẹ̀yin náà dẹ̀ máa fi yẹn máa fi máa sọ̀rọ̀ sí mi kò rí bẹ́ẹ̀ náà. ìwọ náà gbọ́ gbogbo nǹkan tó ń jáde lẹ́nu gbọ́ nǹkan tó ń sọ jáde mo fẹ́ kó mọ̀ wípé màámi ò lè rí ọ̀nà ńlẹ̀ kán ní kó mórí wọgbó obìnrin ni ẹ́ ìwọ náà máa tó dá wa i'm very sure wípé o ò lè gbàdúrà kó o bí ọmọ tiẹ̀ kó o bá sọ̀rọ̀ kó má gbọ́ sí ẹ lẹ́nu fún màámi ní rest of mind now kí ló ń ṣe ẹ́ ṣé wọ nìkan ni ìwọ lánàá ìwọ lẹ́ni ìwọ ní ìwọ every time the last time tí mo wá síbẹ̀ yẹn ọ̀rọ̀ ẹni ìyá yìí sọ̀sọ̀sọ̀ títí títà mi fi lọ tí mo fi gbé báàgì mi what is it. mami ẹ rà mà. ṣé dáadáa ni ọlọ́túndì ṣó wà dáadáa ṣó wà ṣe ṣó ní tiẹ̀. àmì àmì àmì. ò ní dààmú. àmì ma. ò ní rálágbèdá. àmì ma. ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ o ibi tó ọlọ́run ti ń gbàrún ẹ lọ́wọ́ èṣù bẹ́ẹ̀. àmì ma. pẹ̀lẹ́ bàbá mi ṣé gbogbo ẹ̀ ṣáà ń ṣe ọlọ́run ṣe. mo ní kí n béèrè nípa ọ̀rọ̀ ọmọ tó lọ fẹ́ mọ̀ sí kò ní ajá. ẹ má bínú ẹ má bínú mi ò gbàgbé. ẹ mo ní àwọn challenges kankan níbi iṣẹ́ ni ṣùgbọ́n ṣé kí n yìí fọkàn sí pé o ṣì ń bọ̀ wá mu náà ni ẹ má rí màá tó wá mu láìpẹ́. ṣé wàhálà àwọn akérò èkó wá ní èrè èkó yẹn mo máa kó gbogbo èrè ibẹ̀ wá kó wá sínú ìlú yìí. <laughs> àmì má àmì má àmì ẹ̀yin náà pẹ́ fún wa màlágbára náà. ò ní dààmú sọmọ olókùn bẹ́ẹ̀ ni ò ní rálágbèdá ò ní rí wàhálà gbogbo ẹ̀ a yọ. ẹ ní kó má wọrí máa yọjú sí i ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe thank god you said pé mo ti ń dàgbà thank god pé sọ pé mo ti ń dàgbà mi kì í ṣe ọmọdé mọ́ so mo mọ nǹkan tí mò ń ṣe sista mi mo mọ nǹkan tí mò ń ṣe náà ó lẹ́yìn máa sọ yé kí n máa bú mi kí n máa sọ̀rọ̀ ìgbà tí mi kì í ṣọ̀dẹ̀ èèyàn kan ò lè bú mi sí àbí kó máa bá mi jà kí n máa wo bíi dọ̀dọ̀ ṣúnà. ṣé kí n kúkú mẹ́gbàá wá máa wo ohun tó fi ń gbé mi tí mo jẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n máa wo ohun tó fi ń bá mi sọ̀rọ̀. mo ti gbọ́ máa wọ̀ rẹ̀ ṣe ti gbọ́ a máa yanjú bínú nìyẹn báyìí sí yín o mo ti change tó bá jẹ́ yẹn mo ti change. má ṣe transfer sí máa lọ bá mi kí máa lọ. thank you sis you know i love you. Mm, you love me if you love me. all right ma. go take care rẹ. all right ma bá mi kí máa mi o. okay uncle ti jí ó dá ọ̀sà. all right go take care. ìwọ ọmọkùnrin abẹ́ta kò gbà fún ẹ bí eré mo sọ fún ẹ pẹ̀láwàdà mo ṣe níjà fún ẹ mo sọ fún ẹ wípé kò sáàyè fún ẹbí ẹ kankan tàbí ẹbí mi láti wá bá wa gbé nínú ilé má tọ́ mi o sórí bí mi àti ẹ̀ṣẹ̀ jọ sọ yẹn jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ o mo ń sọ fún ẹ jẹ́ ká láfíà jọba nínú ilé yìí o. ṣe o realize pọ́nrẹ́ mọ̀ sí mi ni mò ń bá sọ̀rọ̀ yẹn ṣá. à ń sọ. tó o bá bá tán ṣáà bá rọ̀ bá mo sọ fún ẹ mo ló ní máa ṣe lórí mi ó níṣẹ́ tó ṣe lónìí tí mo fi dẹ́ko yìí and this is the time for me to pay her back òun bá mi sọ pé kíni òkèrè kíni problem ẹ what is your problem. ṣé o ní gbogbo nǹkan tó ń sọ yìí kò kàn mí nǹkan tó bá wù wọ́n nìkan ṣe fún ẹ ìtàn ní gbogbo yẹn story ni sórí nǹkan tí mo jẹ́ kó yẹ ni wípé sórí gbogbo ìlérí tó ń ṣe fún wọn yẹn asán lórí asán ni my dear kò lè work Work kò lè possible rárá á bẹ́tà kò lè ti prepare mind wọn kó jẹ́ kó mọ̀ wípé kò lè work rárá sórí ọwọ́ mi ṣó ti rí èmi ti kúrò níyàwó tí wàá máa lọ mọ́ mi kì í ṣe ìyàwó tó máa bragado i'm a legal wife equal rights tèmi àti ẹjọ́ ní nínú ilé mo ti sọ ti tèmi fún ẹ deal with it. wọ́n tún ẹ̀ wọ́n tún ẹ̀ equal rights títèmi ni mo ti sọ fún ẹ. bí àwọn olórí ilé ni bí èmi ni àjọ mọ̀ sí i'm a legal wife legal my food fún ni wọ́n tún ẹ̀ ọlọ́run wọ́n tún ẹ̀ gan wọ́n tún ẹ̀. dèjì kí ni ẹ̀ṣẹ̀ tiwa gan lọ́dọ̀ ẹ̀. ẹ ká kí ló mi yẹ tó sọ bẹ́ẹ̀. lótìtọ́ ìwọ ló introduce the um, business sí Ọlátúnjí and um, Ọlátúnjí jẹ́ ká realize pé owó to ń rí lórí business yóò kéré and One or more, agbára pọ̀ jù fún mi but notwithstanding i can still do something ọlátúnjí jẹ́ kó yé wa wípé owó tí ò ń rí lórí business yìí kò kéré dèjì èmi náà máa ṣe normal you just have to help me out. Uh, um, uh, wait are you by any means telling me wípé uh, uh, ọlátúnjí ti gba owó business tó ṣe ah, tèmi business tèmi. Uh, uh, dìjì ṣe kò sọ anything fún ẹni. kò ah, sọ fún ẹkẹ but that's too bad well that's life for you o. látúnṣe wa owó tí ò ní sọ fún mi fọwọ́ tí ó ṣe. láàrin kan àríkan Déjì adékọ́ Déjì. our relatives kò wá lè dín sí kí wọ́n máa bá mi sọ nǹkan tó ń bá mi sọ yẹn. inú mi dùn pé wọ́n gan lo past tense agreed mo sọ bẹ́ẹ̀ ń gbà ẹ nìyẹn ìsìndẹ̀lélẹ̀ change is a constant thing in life nígbà tí wọ́n pè mí wọ́n ní sábìtù ń da ìgboro rú ó ń constitute nuisance abúlé ṣé kí n filẹ̀ síbẹ̀ ni ó dẹ̀ mọ́ máa yóò lólùbáwí o mo dẹ̀ wọ́n kí n fine jẹ́ kí n wá kí n kó máa gbé pẹ̀lú wa kí n nurture kí n kọ́ sọ́nà at least kó rí nǹkan gidi fi life ara ẹ̀ ṣe you said no. pay me that is that not the same way tí àbúrò ti tèmi ọmọ ìyá mi ọmọ bàbá mi tó fi ń disturb mọ́ sí mi tí mo bẹ́ ẹ sọ mo pè é gẹ́gẹ́ bí ọkọ mi mo ní jẹ́ ká mọ̀mọ́ ìwá sọ́dọ̀ wa jẹ́ ká túnra ìfẹ́ ṣe kí ọjọ́ alẹ́ kó lè nítumọ̀ kó lè gba oríyìn lọ́jọ́ iwájú you said no ó ní kò possible olóòfẹ́ family olóòfẹ́ anybody ó ní me and my wife nìkan ló fẹ́ kò wá lè dì sí kò wá yí ọ̀rọ̀ yẹn kò wá yí padà no kò possible But as the head of the house, can I still say something? No! me ò fẹ́ gbọ́ anything more. That's fine now. Two cannot work together except they both agree. Ó gbà tiẹ̀ tó bá gbà tèmi. Mm-hmm. gbọ́ ma. bàbá mi dákun o láti ọmọ ẹni tí wọ́n ṣe o gbogbo tí mo bọ́ sọ pátá gbogbo ẹ mo fẹ́ kó o múlò dàpọ̀ torí ọlọ́run èkó lé o kò lè kó bá ìwọ náà ní kó bá yan dàpọ̀ sàánú mi o àti ibi o ti wá o ah, dàpọ̀ látúnjì mo ti lè gbàgbé. bó o ní pọ̀rọ̀ sábìtù ìyá jẹ́ ń gbádùn wíwá tó wá ìgan mo ti rò pé ó kún nǹkan tó fi wọ́n tó fi pẹ̀lú ẹ̀ wálé ni kó mọ̀ lọ. mami ẹ má jẹ́ ǹtàn yín bí màmá ẹ ṣe ń yọ yín lẹ́nu náà ló ń pe èmi náà. ń pè wọ́n náà. bọ̀ lọ́wọ́ yìí mo ní àwọn challenges kan tí mò ń go through so mi ò lè mú sábìtì nsìn tí bá ti yanjú gbogbo nǹkan tó wà wájú mi tí mo ti resolve àwọn problems kankan i can now think of bringing it but right now mi ò lè mú wa. ẹ wá dákun ọlá tó jí mo fẹ́ kó o fi sọ́kàn o sọ mọ̀ pé ìyá sábìtù náà olóore ló náà jẹ́ fún wa o àbọ̀ rántí ìgbà tó fi tó wọlé ìwé gíga tó wó pọ̀ lọ́wọ́ mi ọwọ́ rárá àwọn tó yá lówó èmi ò sì ní fẹ́ ká fojú olórí gúngi dákun bá ń fi sọ́kàn. ọlọ́run àkọ́ àmì ṣe mi ò máa fi sọ́kàn ọmọ mi máa ṣe ogun ẹ̀. sọ́kàn máa sẹ́ǹd owó sí i. ọ̀rọ̀ alátúnjí. o make up. àwọn etí ilé ìwé náà. <laughs> bí kìí bá ti dé o ah. tún wọn necklace. bẹ́ẹ̀ni o ẹ̀yin ò mọ̀ pé ah. ibi tí àgbà bá wà lọ́mọ kéékèèké máa ń bá. ó tún pò tí bá fún ẹ ńlá dì níra wàá jẹ ń sọ fún ẹ má yẹ káwọn ọkùnrin tún ẹ o má jẹ kán tún ẹ o kọjú sí nǹkan tó ń ṣe tó bá tó àsìkò àti lọ́kọ̀ èèyàn máa lọ gbogbo tó bá lẹ́yìn fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ á fún ẹ lẹ́nu o. èmi náà kúkú sọ fún ó jọ tọmọkùnrin kan tí ń pè ní apá ṣe ní tẹ̀lé kíní ọmọ kọjá ń bí bẹ́ẹ̀ mi bá sì ti rí mo ti mọ ń tọ́ wá sí mo sì ti bá sọ̀rọ̀ pé ọmọdà lóhùn irọ́ dé ń pa. ń gbọ́ apá kan wọ ẹ kiri. rárá o. ó máa fọ́ ẹ lẹ́nu ni tó bá dẹ̀ ti fọ́ ẹ lẹ́nu èmi gan àlùpà ẹ òwìlú ẹ òwò mọ̀ nǹkan ní sùúrù má jẹ́ kojú sórí gbogbo makeup ẹ ń lórun ń ṣe gbogbo àsìkò ní gbogbo nǹkan sórí gbogbo eléyìí kò ní jẹ́ káwọn ọkùnrin gbádùn ládùúgbò àwọn máa disturb ẹ ni wọ́n dẹ̀ máa máa tàn ẹ ni so right now ìwé ẹ ni priority ẹ. thank you sir. dọkọ mi láyọ̀ lóògùn lẹ́ o oògùn lẹ́ láyọ̀ o ò ní kọlu yàn wọn náà sì ní kọlu yàn lágbára ọlọ́run kò sẹ́ni tí ó kọlu ọ ọ̀nà onídìgbò ọkọ mi ọkọ mi láyọ̀ lóògùn lẹ́ o. kílẹ̀ tó burúkú ni àbò èèyàn ẹ ah! kí burúkú ni ẹ. how could you irú èèyàn wo ni ẹ ná and I don't think you can ever do that to me I am highly disappointed òun tọ́ àwọn Yorùbá tó ní ẹni agbójú òkùnlé òtí ẹni àgbà èmi àtẹ́jọ́ sọ̀rọ̀ mọ̀rẹ́ mọ́rẹ́ ó dẹ̀ sọ̀rọ̀ ànádìbá mi kò mọ́ tó mọ́. Dèjì why all this Clayton, tó ń pariwo lé what happened. oh please will you quit pretending mo introduce the business sí ẹ ah, ó jẹ fẹ́ nu alẹ́ sọ promise mi onítọ̀rọ̀ yẹn bá ṣètò tó bá jẹ́ wàá fún mi lówó mo ti rówó yẹn o oríwó yẹn ṣe pọ̀ ó ń ṣe èèyàn gidi ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ni pé àkókò gàgàrà kì í fẹ́ kí kékeré kọ. èmi dèjì èmi máa ní so o believe gbogbo nǹkan tí mo sọ pé àti rèé lórí iṣẹ́ yìí right now gbèsè ṣì wà lẹ́ta ṣe fẹ́ san we don made any profit on this money More than ń ṣàlàyé fún o believe me. I don't believe you please spare me that stupid story jọ I don't believe you I don't I don't ṣọfẹ́ ti ọbẹ̀ tí màá pa ọ́fẹ́ pé mo believe ẹni ẹ̀ kẹ̀mí ẹ̀ tẹ̀lé ẹ̀ tẹ̀lé jẹ́ kí n sọ tó tọkọ̀ fún and I want you to listen to me mo bu ẹ lóhùn yẹn o keep it eat it màá gbó ẹ lọ́wọ́ ẹ no matter how and how long it takes màá gbó mi lọ́wọ́ ẹ mo rò fún ẹ o. yóò dé dáríjì ẹ bẹ́ẹ̀ sọ máa fọ̀rọ̀ jọ èjì èjì abẹ́ẹ̀lì. onídàájọ́ o onídàájọ́ o lọ́ba mi Èdùmàrè àtàkẹ́dájọ́ o ọlọ́run máa níjẹ́ bẹ́ẹ̀ o onídàájọ́ o lọ́ba mi àtàkẹ́dájọ́ bá. ọba tí kì í bẹ́ẹ̀ bí fàlàrí o ọba tí kì í kárí fẹ́lẹ́ bí ni ọlọ́run dàbí ènìyàn rárá. ọba mi arínúròde o yóò dé dájọ́ yẹn o bó ṣe tán. àjẹsán ìwà tó bá onídàájọ́ ń bọ̀ onídàájọ́ ń bọ̀. ṣé ò jẹ́ kó understand pé o ò tí ì gba owó kankan lórí business tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni. I told him but ó jẹ́ kí n máa feel pé gbogbo nǹkan tí mò ń sọ fún ọmọ kan parọ́ ni but I have a strong feeling pé ọ̀kan pè tó ń po ẹ̀kọ́ ìbànújẹ́ fún wọ́n sọ something negative about me to him. ó possible orí yẹn sọ ó possible kárọ́ ni tó fẹ́ dàrin ẹ̀yìn méjèèjì rọ̀ bọ́ imé ìjìnlẹ̀ nígbà fún ẹnìyẹn bọ́ èmi ò rò nǹkan kan o tó bá ní sọ wípé obìnrin ló ń sọ̀rọ̀ mo ń kú bí a kì í pè wọ́n bí a ti mi bá tún pè wọ́n tí má jẹ́ kí wọ́n understand pé ok o báyìí nìkan tó ṣẹlẹ̀ ṣe rí o bí àwọn máa believe me àbí if you don't mind. You can call him. hello sir ẹ kalẹ́ sir ẹ káàtàárọ̀ bẹ́ẹ̀ ni sir àláfíà ni mo wà ẹ kú ṣe ni sir ẹ mi ti sùn sir ọ̀rẹ́ yín ló délé nísìnyí tó ń ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún mi sir kẹ̀dẹ̀ máa wá wo ojú ẹlẹ́dàá yín tó kò tí ì gba pẹ́ẹ̀nì lórí ọ̀rọ̀ tí business tá à ń sọ yìí bẹ́ẹ̀ ni sà kò tí ì gba nǹkan kan lórí ọ̀rọ̀ bísínẹ́sì sà. kí ni kọ́tà ń bẹ̀ mí fún ṣé bó ti ṣe tiẹ̀ tiẹ̀ ló ṣe ẹnà àbòṣe tán lọ́hùn mo lẹ̀ ti fa lọ́lọ́run lọ́mọ ti filẹ̀ ẹ má ẹ̀wọ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ òṣì o ọlọ́run ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ òṣì o ẹ gbàgbé o. ẹ wo kò lè jẹun he's not himself ó kàn ń rìn ló kàn ń rìn bọ̀ ni ọ̀rọ̀ yẹn ń wé ẹ̀ dáhùn bó ṣe rí ló ṣe ṣàlàyé fún yín sà. àná ah, ni kò ní ẹsẹ̀ sọ yìí ẹ kàn bá mi sọ fún kọ́nà máa gbọ́ sọ pé mo ti gbọ́ nǹkan tó sọ mo ṣáà lóun ò gbowó kankan ọlọ́run rí èmi ò gún o tí mo bá gbà láyé màá gbà tá ti dán o màá gbowó mi lọ́dọ̀ àbọ̀. ìfẹ́ mi mo believe pé pẹ̀lú ọ̀rọ̀ tí mo bá wọn sọ yìí mind wọn máa change èṣù tó dẹ̀ fẹ́ dàrin yín ru ọlọ́run á fojú ẹ̀wọ̀n láìpẹ́ má jẹ́ kí ìyẹn wí ẹ̀ dáhùn ṣé wàá délé lọ jẹun sìn. mi ò ní appetite. stop now tó bá wà ní mood ìbá ló fẹ́ kí mi ṣe máa feel hmm? mọ̀ pé inú mi ò lè dùn kó wà nínú mood yìí. nǹkan tó sọ pátápátá ló yé mi ṣùgbọ́n mo kàn fẹ́ kó mọ̀ ni kò síbi tí ṣe ò sí o kò dẹ̀ síbi tí wọn ò ti ń kádìyà lẹ́ o fi ọkọ ẹ sílẹ̀ jẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe o. gbogbo nǹkan tí wọn náà sọ ló yé mi ṣùgbọ́n òfin tó mẹ́lẹ́ òun náà ló méegun. òfin ìwọ ń sọ̀rọ̀ òfin àwọn tó jó lórí wa gan wọ́n ń ṣòfin wọ́n tún ń rúfin kàn fẹ́ kó yé ẹ o fi ọpọlọ ṣe o. o ṣe ọ̀rẹ́ mi ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n I'll think about it màá dé wá nǹkan ṣe sí. ilé tiẹ̀ náà ní dàrú. máa wa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo nǹkan tọ́lọ́run jogún fẹ́ báyìí ló máa pamọ́ fún un wàá dàgbà ò ní dàgbà yà ilé àkọ́gbé ọlọ́run wa fún ẹ oríṣiríṣi kan lọ́lọ́run máa ṣe fún ẹ ní ti dáadáa ni o happy birthday my love. thank you ṣe i love you and i will forever do. i love you more. guess what? You know I'm not good with guessing. Uh-huh. let me try. You have a special gift for me. Do uh-huh. you have um Ferrari or Bugatti for me? No. Or oh, you wanna give me Balenciaga? <laughs> Stop, John. <laughs> well. fi àsìkò yìí sọ fún ẹ wípé lọ mú ọkọ sábìtì wa kí wọ́n máa gbé pẹ̀lú wa. what. yes. Is it lie. I mean Is it. it's <laughs> I mean it. Ah! thank you thank you my darling o oh, thank you this is the best gift I'm receiving today on my birthday. really. o ṣé gan o ṣé gan o I love mo rò pé ṣé kí n bẹ gẹ́ẹ̀tì kankan kó fi old stomach ẹ̀. ọ̀hún sí ìsọ̀ní kò ní pẹ́ jiná o máa níṣòro. ọ̀ṣọ́. ọ̀gá ọ̀gá ọ̀gá ọmọ òwúrọ̀. kí ló ṣẹlẹ̀. Ah! nǹkan ṣẹlẹ̀ ń ta o ní ilẹ̀ wa ẹ̀ẹ́dọ́ ni wọ́n ń wọ́n ní sọ́njọ́ òde ìgbà yẹn ń pariwo ọkọ mi ò ń pè mí jọ kí ló dé kó bá ṣẹlẹ̀ máa fẹnu so fẹnu sọ̀rọ̀. ọmọ ti bàjẹ́ kí ló ṣe tó ń pariwo bíi nuisance náà kí ni problem ẹ. Ah, ọ̀gá tún sọ òyìnbó ọ̀gá tún sọ òyìnbó àsìkò ìwọ́n màkọ́lé lẹ́yìn ọmọ kú lóko ìyá ọ̀gbọ́n lé ẹ sá tẹ̀lé mi. ṣòro ti bá tẹ̀lé ẹ lọ síta yẹn tí nǹkan tó ń pariwo bíi wèrè yìí tí ò bá make sense i'm gonna fire you. ọ̀gá ní ẹ mọ́ ọ̀bọ̀ ha hey it is on there nonsense tó ń ṣe ọyá balẹ̀. Ah! ọ̀gá ẹ̀ sábà tí a ti ń tẹ̀lé mi. ọ̀gá ẹ̀ má bọ̀ ẹ̀ má bọ̀ ẹ̀ má bọ̀ ẹ̀ má bọ̀ ẹ̀ má bọ̀ ọ̀gá. kí ló ń ṣòfò. ẹ sábà bọ̀ ẹ má bọ̀ òwe ooo. kí ló ṣí ẹ òkò tó nǹkan náà dà. kí ni ẹ nà án. jọ̀wọ́ lọ́jọ́ sick ni ẹ máa rí wa máa lọ báyìí mi fẹ́ kó falẹ̀ rìn. mi ni pẹ̀tùrọ̀ ẹ̀ náà mo ṣe fẹ́ tè lọ. it's not about you but mọ́mì wọ́n lè fẹ́ fi àwọn kan pẹ́pẹ́pẹ́ kan kan fi dìlé ẹ̀. wọn ò ní dìlé mi tèmi bá ṣe rí sábìtú báyìí kíá èkó yá nìyẹn. better. I'll miss you. I'll miss you. Prepare my paper. No problem. Masquerade, what do you want? Hmm. past eleven kí ọmọkùnrin tó níyàwó lé kó má ti wọlé by this time of the night. available mo ń pe nọ́mbà tiẹ̀ switch off hmm. ah, kí ló lè máa ṣẹlẹ̀ ṣé kí n ṣe pé mo ti fi rú fọ nọ́mbà yìí. èmi náà ti ń try nọ́mbà ẹ̀ látànà nọ́mbà ò lọ what's going on. bá a ṣe ń bi ni nìyẹn o after tá a ṣe àjọyọ̀ ráńpẹ́ ti birthday lánàá ó dẹ̀ dágbére fún mi ó lóun lọ sọ́dọ̀ ọmọ mi àjọ mímí àti ẹ̀ náà dẹ̀ ní tẹ́lẹ̀ pò máa lọ alọ́ ni mo rí mi ò rábọ̀ látàná ni mo ti ń pe nọ́mbà ẹ̀ switch off ló ń sọ mo tún pe ti mọ́mì náà not available tí n bá sọ pé mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ irọ́ ni mo pa kò yé mi fúnra mi. Ah, kò dé sẹ́ni bọ́ọ̀lì tó lè pè é. lọ́dọ̀ mọ́mì lẹ́yìn mọ́mì mọ́mì nìkan náà ń dàgbé kò sí fámìlì ọ̀kan pẹ̀lú wọn tí mo ní nọ́mbẹ̀ lọ́wọ́ tí mo fẹ́ pé káwá sọ pé ó máa ń rin rúrin báyìí tẹ́lẹ̀ ni ní ìbámu orin tí màá kọ sí gbẹ̀dù tó wà nílẹ̀ ọkùnrin rúrin báyìí tẹ́lẹ̀ ó pẹ́ ju eight o'clock láti wọlé i don't know i don't know èmi gan ti wà worried i don't know. ó máa dáko lọ síbẹ̀ fún ara ẹ kó lè mọ ọkọ tó ń ṣẹlẹ̀. i think that's better. jẹ́ kí èmi tètè máa lọ dẹ̀ máa pẹ̀lú ìfọ̀n. Ah, okay. Uh. Thank you. Oh, you're welcome. I'll get in touch. All right, make sure you take care of yourself. I will. Hello, Dúpẹ́. Níbo lo wà? Ah, aya mi. Kí ló dé ò tiẹ̀ pè mí láròkànjọ́ sí mi lójijì ni? Màmí ṣé kò bẹ́yà tọ́lá mi tún lè ṣe fún mi ṣó dáa? mami ṣé kan tọ́lá tún jí ń ṣe fún mi ṣó dáa. ṣé ah. ẹ̀dá ni. tọ́lá mi tún jí bá wá decide pé òun fẹ́ sun ọ̀dọ̀ yín mọ́jú ṣé kò yẹ kẹ́yìn pè mí. látàná màmí mo ti ń pe nọ́mbà Ọlámìtúnjí not available mo ń pe tí switch off ni mami ṣé Ọlámìtúnjí fẹ́ pa mí ni. transformer àdúgbò wa ìbàjẹ́ kò sí náà kódà dúró tí mo dúró ń ta ọmọ tí mo bá wà lọ́ máa ń tàbí lọ́dọ̀ ọmọ làwọn ò retí n ò lọ́lá tó jẹ́ lọ́dún jẹ́ ọ̀bá bí. rọ ọmọ mi ẹ ṣú ọ̀pẹ ẹ̀rọ nkùtújú nílé ìlàtànà. ọlọ́dún jẹ́ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ lẹ́yìn àná ọlámitúnjí aṣáájọyọ̀ bẹ́ẹ̀ ti dán ọlámitúnjí túnjí dágbére fún mi olóòrè lọ mú olóòrè wá sọ́dọ̀ yorùbá ọmọ ọkùnsábìtù mo dẹ̀ ní kó má pẹ́ mo ní kó tètè dé mo ní mo máa dáná sílẹ̀ dé ah, lọ́dà ló mi ọ̀rọ̀ lọ́mi tuntun ọ̀dọ́ yìí ló dágbére máa ń mi ọlọ́túnjì ah, òdèbí tèmi bá wọn. Ah, àwọn ọlọ́túnjì àwọn ẹ̀rẹ̀ fún àwọn tẹ́jọ́ ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ fún nọ́mbà àwọn ọ̀rẹ́ rẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ wọn ló lọ. orí mi ò máa tún lọ fún un náà. mi máa tún lọ sọ́kọ̀. kò sí ìjọsọ́mọ mi. ọlọ́mi tún jí mo ti pè mọ̀ pa àwọn ọ̀rẹ́ rẹ̀. túnjí ọmọ mi rìn rìn kùnrin. ó ti da kò sí tí ó sọmọ tèmi. ó ti da mọ̀ pẹ́. látànà ó ti da látànà. ọ̀rẹ́ mi wọ́n wí ọ̀mì náà máa lọ. Ah, tó pè mí. ọ̀rẹ́ ọlọ́mọ sọ̀rí mi o. inú mi ò dùn pẹ̀lú bó ṣe ní ọ̀rọ̀ ẹ̀sìn tó mú ìbádàn ẹ yọ ẹ yọ ẹ wọ́ wo wọ́n pẹran súnà ẹ áúlà tó yẹ kó múra báyìí láì borí o tó lórí láyẹ o tó wá bá mi nù lé báyìí. wẹ́ ẹ̀yin náà mọ̀ pé iṣẹ́ mi ò gba ká máa borí lọ títí. ọlọ́run ò yẹn láyè ó bẹ̀ lọ́run iṣẹ́ àlùbáríkà tí ó bá tó bá lọ ló padì dán lóhun dẹ̀ bẹ̀ẹ́ ṣe gbogbo ní wa ni o máa ṣe ni o máa mú ṣe o ẹlẹ́yìn wa gbà yẹn má jẹ́ kí kankan tó wà lọ́kẹ́ kọjá ọlọ́run àná tó o bá ti gbàgbọ́ náà ọlọ́run gbogbo tó o bá ti ń pè yóò mọ̀ díẹ̀ fúnra ẹ̀ ló sọ pé àdìrú ni wàá sàjẹ́bù lákàn ó ní gbogbo ẹ̀ tó bá pè mí ń dà lóhùn ọlọ́run ní fi tiẹ̀ lẹ̀ láì dà lóhùn ọlọ́run bá mi kẹ́ ọ yóò wá bá mi lórí rẹ sójú ọ̀nà ẹ̀sìn ti pátápátá ọlọ́run akùnrin adẹ́kẹ̀rẹ́. <laughs> gbogbo yẹn mi tiẹ̀ kí n fi ṣeré irun mi wákàtí márùn mi ó ń pé. Ah, ah, ọlọ́run wọn la wákàtí márùn náà ò ní bọ́ sọ́wọ́ ayé ọlọ́run akùnrin á ní. nígbà tí wọ́n bá súnmọ́ náà ọlọ́run ayé ṣàdúrà tàbí ọgbà ọlọ́run ní àdínwó wàsítàjì wùlákà sọmọ wèrè yẹn lòun wò. dádì ó dà pé mo mẹ́rin. arákùnrin ọ̀dà hmm. àdúgbò yẹn ìjọ mẹ́ta lọ kò síbi o ti fẹ́ mọ́ o ó sì máa ń ṣe kiri nìyẹn ó dẹ̀ máa lọ jókòó sí eré àkànbẹ̀ yẹn. ojú yìí fàmílíà mo ojú yìí. o dẹ̀ dá mi lóhùn inú òòrùn mo dúró sí ọmọbìnrin yìí gbàgbára lẹ̀ ó ti realize mistake ẹ ló ṣe ní kí n wá bá ẹ kí n bẹ̀ ẹ́. ẹ̀wọ̀n tí wọ́n bẹ̀rẹ̀ ṣe wá dìde tẹ̀ wá ń bọ̀ mi wá ẹ̀wọ̀n tẹ̀ ń dúgbò wá ti wá màá sí i will calm down. ṣe o ṣe tó tiẹ̀ ti jù mí ọlọ́run á pọ́n ilé. ìwọ ọmọbìnrin dà gbogbo tí bá jábọ̀ ẹnu lé tí bá jábọ̀ ẹnu lé ọmọ ṣe wá sọ fún mi pé wàá kà ń sin lọ gbogbo abọ́ tí mo fọ́ báyìí sáré jù lẹ́gbẹ̀ẹ́. ẹ fámìlì nǹkan ṣé dáadáa làwọn àbúrò mi wà. jọjọjọjọjọjọjọ èmi ò ráyè gbogbo òṣì o mi ò ráyè òṣì kí n tó jogún lé mo ṣiṣẹ́ ẹ̀ sóyè. àwọn olèlè. Ah, àjogún ìwílé wa tí ò máa mọ ìyàgbẹ́ dáná. Ah, ló ń ṣe báyìí kí gbẹmọ́bìnrin ẹ eh, kékeré mà nìyẹn tó bá ti jẹ́ lówó díẹ̀ báyìí ìwé máa ń bẹ̀rẹ̀. ẹ̀yin náà mọ̀ pé ẹgbẹ́ òṣèlú ọmọ dídà ló dáa tọmọ fi dẹgbẹ tí ó bá ṣarada dì mí tí ó yá yìí náà ni ibẹ̀ náà làwa náà náwó sí ẹ mọ̀ pé mi kì í jẹ yín lówó kó pẹ́ tó yìí ẹ̀yin náà mọ̀ ṣùgbọ́n mo fi yín sọ́kàn mo ẹ jẹ́ kí n kọ ẹ̀kọ́ fún mi ní bóyá bíi few days. wo mi ò fẹ́ gbẹ́jọ́ o nínú kó wọlé sí kó kówó fún mi báyìí kí n máa lọ tàbí kó wọlé kó kẹrù ẹ síta kí n já gbogbo ẹ̀ dànù. àná lè dìde ṣe mí o. I don't know what to do. Ah, ah. ó dẹ̀ náà ẹ̀sìn gan-an. ṣé mo lè dá sí i. bẹ́tà tó dá mi gan ni ẹni wọ́n bá a ni ṣe fún. Ah, mi láì káwọn èèyàn máa oppress àwọn tenant báyìí bàbá ẹ ní sùúrù ṣé eyín ṣé tiẹ̀ ní human sympathy rárá ni ilé yín báyìí gbọ̀ngbọ̀n ló wà ọdún mẹ́wàá sísìn ilé yín ṣì wà ń bẹ̀ ṣé kí n fi dádì mi sí hospital bẹ́ẹ̀ yẹn kí n máa attend sí wọn ni mo ní ṣe láti ṣàlàyé fún yín pé gbogbo ṣe tèmi náà ṣe ibẹ̀ ni mo kó wọn sí bí mo ṣe ń ṣiṣẹ́ ibẹ̀ ló ń lọ ṣé ni tèmi náà dùn pé kí n máa ṣiṣẹ́ kí n máa dà sí hospital ni mo dẹ̀ bẹ̀ yín pé kẹ́ ní sùúrù. ìgbà yẹn náà lókun o máa kọrin kémi ó jẹ́ owó oṣù mẹ́ dákun bọ́ síta nu gbogbo èdè ẹ̀mọ́ kẹ́mi ò gbádùn eléyìí lórí kò sọ ọmọlúàbí lára mi o. ẹ má bínú pé mo wá dá sí o kí ló ṣẹlẹ̀ gangan. kò sí nǹkan ṣẹlẹ̀ ẹbí ẹbí léèrè ó jẹ́ owó lé ni kó dẹ̀ jáde nu ilé mo ṣe ń bá tóbi ọmọlúàbí ń sì kò gbọ́ tẹ bá mọ̀ rí ẹ sọ fún. ẹ calm down àǹtí kí ló ṣẹlẹ̀. aládàáde mi ni ó yá mo jẹ́ bẹ́ẹ̀ wọ́n pé kọ́ ní sùúrù fún mi kí fi gádà owó wọn jọ òun gbogbo iṣẹ́ tèmi náà ṣe ibẹ̀ ni mò ń dà sí tèmi náà lọ́rùn wọ́n dẹ̀ pé a kì í jẹ àwọn olówó tẹ́lẹ̀. ọ̀npẹ ẹni at least ẹ̀ respect pé bọ́n á ba yín náà ẹ̀ ọ̀nà mi náà èló lówó lé tán jẹ yín. owó ilé ọdún kan ló jẹ mí ó jẹ mí lówó ọdún kan ó ti ṣe oṣù mẹ́fà. owó ọdún kan. Ah, mo ti sọ sẹ́fún mo ti bàbá náà lọ́dún fẹ́ẹ́ mo ti lókun márùn-ún. oṣù mẹ́fà ló jẹ èló ló jẹ yín gan. owó ọdún kan ló jẹ mí agídí báyìí ni mo fi gbowó oṣù mẹ́fà lọ́wọ́ ẹ̀. ẹ calm down èló lowó oṣù mẹ́fà tẹ́ ń sọ six thousand. that makes it how much. thirty six ló tán ló tán o. ẹ jọ ṣẹlẹ̀ fún mi ní account details yìí. ṣé tí torí mi ò tí mi ò gbá ìṣirà. account details yìí then what bank. ah first bank. zero forty forty two ah! one. àwọn èèyàn ò rí. ẹnì kágbá kò láyé ah! yìí ẹ máa rán láàánú ayé yóò ní bàjẹ́ ẹni ṣe àìsàn tó bá jẹ mí yé lọ. mo lọ sí tú. èèyàn gidi rèé. ṣé mo dúpẹ́ ṣe bẹ́ẹ̀ ṣàjọ ti gbowó yìí abẹ́ ti gbowó yín ojú yín dẹ̀ ló máa ṣe. èmi náà yẹn sùn yẹn bẹ́ẹ̀. agbójúlógún ààrẹ sàárè gẹ́gẹ́ máa wá wà ọkọ lọ nílé o dáàdì wọn ló nílé o. ẹ tẹ kí ẹ bá mi kí láti kó mọ pé mi ò ní ṣe. ẹ má fọwọ́ kọ mi ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ máa lọ agbójúlógún. àdè fi báyìí tó báyìí máa lọ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe sà ẹ ṣe. bá mi kọ́ rẹ̀ bá mi kí èèyàn ní èèyàn. ah subhanallahi wa ta'ala. àwọn ní aláàánú wa yẹn nìyí. subhanallahi man yarani. aláàánú wa yẹn nìyí dájú. aulat alikurani nali jẹsa linzan ila linzani ó máa nebo se bade, dé kó tó rí báyìí torí ọlọ́run ò ní fi aburú san rere fẹ́ dà ọlọ́run ẹ fún díẹ̀ yìí àsìkò táwa náà wàá máa ṣẹ̀san fún un padà ẹ̀ lóde yìí ọlọ́run wọlá ọlọ́run Allah tí mo gbàgbọ́ tí mú nǹkan mímọ̀ ní kọ̀kọ̀ àti gbangba ó ní ti máa ṣe ohun tó máa ṣe fún mi ni pé wàá lọ ọmọ bíi tí mo ní máa ń dúró sí yẹn tí bá ti parí iṣẹ́ ìtàn ó máa gbé fún un ó ní bó ṣe máa ṣe tá a bá ti ṣe ọ̀làlá haúlàlà náà wọlé akúwẹ́tẹ̀ lànà ilà abilà rẹ̀ rẹ̀ ọlọ́run ló ní àdéhùn ní wàsítàjìbò lákùn ọlọ́run mú lára dá ẹ ó ti ní àpè wọn dà wá lóhùn kò ní wá fi wálẹ̀ lórí tarakùnrin láì dá wa lóhùn aulat fọkànbalẹ̀. olóore tèmi nìyẹn olórí mi ni tá a fi ṣẹ̀sán fún náà ní ká sí dáadáa sílẹ̀ sílẹ̀ àánú ọlọ́run ti gbé bá. ó yá padà ní ìbàdí. wo ọ̀rẹ́ mi mi ì kó ronú rárá mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run á ṣe wọ́n láwárí fún wa ṣó ti gbọ́. mi ì ronú bọ̀ kò ní í ó yé mi ṣùgbọ́n má wọ̀ọ́rì wo ṣáà máa wọnú ilé lọ́ntì ẹ̀ jẹ́ kí mi máa lọ. mo ti bọ̀ ó ṣe. wàá tó wá wọ̀ láìpẹ́. Ọmọlára má ṣe rẹ̀ léṣe pẹ̀lú ìrònú yìí. Ọlátúnjí ò sọnù as a matter of fact station Latin boy, ń bọ̀ yìí àwọn ọlọ́pàá dé aṣọ wa wípé a máa rí Ọlátúnjí. ẹ kàn sọ bẹ́ẹ̀ ni how many days how many days now tá a mi how many days how many days now tá a ti rọ́kọ mi ẹ ṣàánú mi. ọmọlára ọmọlára ẹkú tóun sì yóò lè ran problem tó wà nílẹ̀ yìí náà police station Latin ti as a matter of fact a tó ti pinnu wípé a máa tv station a máa radio station bóyá ká publicize online la fi máa rí Ọlátúnjí gbogbo ẹ̀ pátá la máa ṣe gbogbo wa látà ń ṣe èyí ẹ mú aṣọ ìpè kò ní já sásán ṣàfihàn lọ́kàn balẹ̀. ẹ̀yin lè ń sọ̀rọ̀ báyìí ṣọ́rọ̀ àwọn ọlọ́pàá ṣe tẹ̀lé ni ṣọ́rọ̀ àwọn ọlọ́pàá ṣe tẹ̀lé ọkọ mi ló wá dùn tẹ̀ wá lọ sí tv station ó yẹ kó mọ̀ bọ́ láti jò ṣàbẹ̀rẹ̀ náà rírí ló máa jẹ́ fún wa ó ní láti sunkún ṣùgbọ́n tó bá tún sunkún yìí ó tún dá problem fún ara ẹ̀. jẹ́ ká wọlé mọ̀lára jẹ́ ká wọlé tọkùn balẹ̀. ọlọ́run ló mọ ènìyàn kan ò mẹ̀ṣẹ̀ o àjọrin a ò mórí ọlọ́rọ̀ o òbí mi máa yà mí lérè o onídàájọ́ onídàájọ́ onídàájọ́ lọ́ba mi. ọmọ mi sẹ́ ọmọ mi sẹ́ sọ̀rọ̀ mi. yọ̀rọ̀ ìjà ìwà fún mi. onídàájọ́ ẹ ṣe jẹ́jẹ́ bìnìyàn bá ń yọ lẹ́dà ah! ohun rẹ̀ amáyọ̀mọ̀ ṣe bó bá oh. yọ lẹ́dà ohun burúkú a máa lóore lọ. wo inú mi mọ̀ mọ̀ mẹ́mọ̀ mẹ́mọ̀ nù ẹ̀ nìkan ó ṣe ènìyàn ẹ ṣe jẹ́jẹ́ o ilé aláyọ̀ yìí kó má di kíkan o ilé aláyọ̀ yìí o kó má di kíkan ilé aláyọ̀ yìí kó má di kíkan o ilé aláyọ̀ yìí kó má di kíkan onídàájọ́ ń bọ̀ onídàájọ́ ń bọ̀ onídàájọ́ ń bọ̀ onídàájọ́ ẹ ṣe jẹ́jẹ́. Èpò lárin àlìkámọ̀ yẹn ohun àóyọ̀ wo ègbò ìwà tó gbìn wá kẹsàn-án. Mr X ìyálàjà ẹ ìyálàjà ẹ ìyálàjà ẹ ìyálàjà ẹ. olóòótọ́ ìlú ló ṣìgá ìlú yẹn o olóòótọ́ kì í pẹ́ ń pò ṣe é bọ́ olóòótọ́ kì í lẹ́ni lẹ́yìn ṣe é bọ́ o lè ní ẹ o lè o lè yálà jẹ. bàbá tí ń torí ọmọ tuntun jáde gbogbo bíkíbi tí ọlátúnjí ọkọ mi bá wà ní sáà àti àkókò yìí ó yẹ bá mi darí ẹ̀ wálé ó yẹ bá mi darí ẹ̀ wálé igbá tá a bá fi lé yín lọ́wọ́ kì í fọ́ àwo tá a bá fi lé yín lọ́wọ́ kì í fàya ẹ̀yin lẹ ní ọkọ ọba àti ìjòyè tó bá rí bí ọlọ́run gbogbo bíkíbi tí ìṣẹ̀dá túnjí bá wà ní sáà àti àkókò yìí ó yẹ bá mi darí ẹ̀ wálé ó yẹ bá mi darí ẹ̀ wálé ẹ bá mi darí ẹ̀ wálé aburú kọ̀ọ̀kan ò gbúdọ̀ ṣe ọkọ mi aburú kọ̀ọ̀kan gbúdọ̀ ṣe ọkọ mi ẹ bá mi pa ọ̀nà mọ́ fún ẹ bá mi pa ọ̀nà mọ́ fún ẹ bá mi pa ọ̀nà mọ́ fún ó jáde kò délé ó roko kò dóko kó má ṣe jẹ́ ti ọkọ mi kó má ṣe jẹ́ ti ọkọ mi kó má ṣe jẹ́ ti àkànní mi kó má ṣe jẹ́ ti ọlátúnjí mi ọlọ́run yè ọlọ́run yè ọlọ́run yè ọlọ́run yè ọba tó ń torí ẹni tí ò sun wọ̀n ṣe ẹ bá mi darí ẹ̀ sílé ẹ bá mi darí ẹ̀ sílé olúwa ọlọ́run má jẹ̀mú orí mi ò gbúdọ̀ burú ìṣẹ̀dá mi ò gbúdọ̀ gbá àbọ̀dé mi gbúdọ̀ fojú sunkún ọkọ mi gbúdọ̀ fojú sunkún ọkọ o ẹsẹ̀ tí ọkọ mi fi rìn jáde kúrò nínú ilé òun náà ní kó fi rìn padà wọnú ilé wá bá mi lágbára ọlọ́run ibikíbi tí wọ́n látúnjí bá wà ní sáà àti àkókò yìí kó bẹ̀rẹ̀ sí ní mọ̀nà lé òǹgbẹ ilé kó bẹ̀rẹ̀ sí ní gbẹ́ àrùn ilé kó bẹ̀rẹ̀ sí ní yun ẹ́ láti wákàtí ọ̀wọ̀ yìí mo rún afẹ́fẹ́ níṣẹ́ afẹ́fẹ́ ọ̀rọ̀ yìí kó bẹ̀rẹ̀ sí ní kún ẹ̀ lára kó bẹ̀rẹ̀ sí ní kún ẹ̀ lára ọlátúnjí níbikíbi tí o bá wọ ìṣẹ̀dá ẹ̀ kó má ṣe gbà bọ́dẹ̀ ọlátúnjí níbikíbi tó bá wọ ní sáà àti àkókò yìí ìṣẹ̀dá ẹ̀ kó má ṣe gbé àbọ̀dé kó má gba ìtura omi ara ẹ̀ kó gba ìtura ẹ̀jẹ̀ ara ẹ̀ kó gba ìtura kó gba ìtura kó rí ìwòsàn níbikíbi tó bá wà Ọlátúnjí ó sọ mí olóńgbò ló sọ Ọlátúnjí padà wálé kó wá bá mi lórúkọ Jésù gbogbo bíkíbi tó bá wà ní sáà tí àkókò yọ Ọlátúnjí kó bẹ̀rẹ̀ sí ní rántí ilé kó bẹ̀rẹ̀ sí ní rántí ilé. onídàájọ́ onídàájọ́ onídàájọ́ lọ́ba mi mọ̀ onídàájọ́ onídàájọ́ onídàájọ́ mọ̀ ẹ ṣe jẹ́jẹ́. yálà yá ẹ. mr x. onídàájọ́ mọ̀. bìnìyàn bá ń yọ lẹ́dà ohun rẹ̀ á máa yọ wọn ṣe bọ́ bá yọ lẹ́dà ohun burúkú á máa lóore lọ. wo inú mi mọ mọ mẹ́mọ mẹ́mọ nu ẹni kan ó ṣe ènìyàn ẹ ṣe jẹ́jẹ́ o ilé aláyọ̀ yìí kó má di kíkọ́ o ilé aláyọ̀ yó kó má di kíkọ́ ilé aláyọ̀ ilé aláyọ̀ kó má di kíkọ́ o aláyọ̀ yìí kó má di kíkọ́ onídàájọ́ ń bọ̀ onídàájọ́ ń bọ̀ jalaja jalaja onídàájọ́ ń bọ̀ onídàájọ́ ṣe jẹ́jẹ́. ṣera ẹ léṣe ni mo fi ìrònú para ẹ̀ náà a ti lọ sí church a ti lọ sódà àfà wọ́n ti sọ fún wa pé jí ò sọnù pa máa rí wọn kí ló wá fẹ́ kún kí ló dé. ìrònú ṣá mi ìrònú mo wà òkè kí ọmọkùnrin tó tó yẹn kó jáde kúrò nínú ilé kó má padà wọlé for good seven days ó ní kí n má ronú ilé tó jẹ́ wípé mi àti ọkọ mi lájọ ń gbóhùn ara wa ó wá dilé tí mo gbóhùn ara mi nìkan sọ fún mi kí ló tún kù mí kù kí ló kù mí kù ó ti tàn Ọlámìtúnjí nìkan ni ẹ̀mí tí mo fi mí ọmọlára ó yẹ kó mọ̀ pé mi ò lè tán ẹ̀ mo àṣù ẹ̀ pé ẹsẹ̀ tí ọkùn tún jí fi rìn kúrò nílé yìí ló tún máa fi rìn padà wá sínú ilé yìí lágbára ọlọ́run má sunkún mọ́. kí ló ń sọ lẹ́nu tí kò dùn yìí ṣé torun tí mò ń dá sùn ni kì í sọ ni tàbí tó oúnjẹ tí mò ń dá jẹ tàbí tí gbogbo onú tó ṣòfò ọlámìtúnjì ìwọ fúnra ẹ mọ bẹ́ẹ̀mi àtọkọ mi ṣe ń live life ara wa pé gbígbín fa ìkara wọn á tẹ̀lé lèmi àtọkọ mi ká sọ pé ọmọ tún ti wà ń bẹ̀ ni màá rí kan fi ṣe kejì ara mi òun akíbíyèsí ojókòó tó bá dìde tó bá lo èmi nìkan ló kù ṣé tí gbogbo èèyàn bá ń tọ́ mi ṣó yẹ kí wọ́n tún máa tọ́ mi ni kí ló dé tó lámì tún jí fi mí sílẹ̀ àkànní mi níbo ló wà kí ló dé tọ́lá mi tún ti ṣe báyìí fún mi. ó ti tàn ó ti kù mí ó ti kù èmi nìkan ó ti tàn kò sí kankan fún mi mọ́ kò sí kankan fún mi mọ́ ó ti kù èmi nìkan. ọmọlára mo assure ẹ pé ẹsẹ̀ tí ọkùn tún jẹ́ fèrè kúrò nínú ilé yìí náà lọ́ọ́ tún máa fi mi padà wá fúnra wọn jọ ọmọlára mi ì fẹ́ kó sunkún mọ́ mi ì dẹ̀ fẹ́ kó ronú kankan mọ́ ṣó ti gbọ́ ó ní kí n ké mọ́ mi ní ké mọ́ ṣé bó ti ń lọ ṣebí tó bá lọ tó ṣe bó tún ké mi nìkan mi ì tún kó mọ́. jọ ó ti bá pẹ̀lẹ́ ó ṣe ó ṣe ó ṣe láti máa lọ gbọ́ wọn tó wà yọjú sí ẹ láìpẹ́ àwọn kùtù jí fún ara wọn báyìí lágbára Ọlọ́run àfẹsẹ̀ ara wọn ìwọ nílé yìí ẹsẹ̀ wọn tó fi rìn jáde nínú ilé yìí fún àwọn ọmọ tó máa fi oyin padà wá sínú ilé yìí lágbá wọn lọ. pásítọ̀ ti sọ bẹ́ẹ̀ pásítọ̀ ti sọ bẹ́ẹ̀ mo ti gbọ́ sẹ́yìn mo ti gbọ́ mo ti gbọ́ wọ́n ti sọ church mo ti gbọ́ àwọn ah, ti sọ mo ti gbọ́ ó ṣe ọ̀rẹ́ mi. alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́gbọ̀pẹ́ wa ju gbogbo ẹ̀ lọ gbogbo tó ti ṣẹ́ ọlọ́run lòdì ó tún padà mọ́ àwa fàánú ẹ̀ bá ń gbé lẹ́yìn ilé torí náà máa lè ṣeré padà yóò ṣe rọ̀ lẹ́yìn ìgbà tí ìnira bá wáyé ìdẹ̀kùn ọlọ́run tó ń bọ̀ ni ṣùgbọ́n kí ni àjò ètò orí bó ṣe rí yìí kí ni nǹkan tí ẹran ti kàn kó tó di pé ọ̀rọ̀ dà ṣe padà dà. tí mo kàn rántí ni wípé ìjọ yẹn mo múra láti lọ sílùú wa ìyàwó mi sìn mí dẹnu mọ́tò bí mo wá ṣe ń drive lọ lọ́nà nǹkankan sá sí mi lára. kí ló ń ṣẹlẹ̀ gan ó kàn fún mi punishment ni kí ń ṣẹlẹ̀ ọjọ́ ọ̀la ibi ìpìlẹ̀ ṣe wèrè ká tó bẹ̀rẹ̀ sí ah, ah kí ló ń ṣẹlẹ̀ gan ó dẹ̀ consider mi. bó máa ń sọ fún ẹ relationship tó ń wo yẹn kò ń ṣe kan tí àwọn akọ bẹ́wọ̀ gìjà at least wàá fún mi ní little time kí n ti ẹ̀ ro dáadáa náà. Eh? bẹ́wọ̀ gìjà báwo after five years èmi àti ẹ ti mọra nísìnyí gbogbo ilẹ̀ ta sí náà ah, ah, kí ló ń ṣẹlẹ̀ náà. ó mọ kan kò fún mi lẹ́sẹ̀ kan péré at least màá fún ẹ lẹ́sìn gbà yẹn one week ló ṣẹ̀ṣẹ̀ máa ro consider nǹkan tó fẹ́ consider nísìnyí sọ fún mi ká dẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ra o. ó lè ní ẹ̀kọ́ ṣe pé onífẹ̀ẹ́ mi náà nǹkan tó wọn jùmọ̀ lélẹ̀ kókó rẹ̀ sọ̀hún. wẹ́ẹ́ wà ń bẹ̀ náà wà ń bẹ̀ bọ̀ òun gan-an kọ́ ni priority mo love ẹ Eh, eh, hello brother. ẹ jọ ṣé mo lè rí. okay kí ló ṣe. ẹ jọ i'm very sorry i'm very sorry to bother you ṣe wa okay ẹ pẹ̀lẹ́. what. kí ni x lè wò yìí. designer ni. ẹ designer ni na. ẹ mọ ẹ mọ mr x musa X, ti bá èmi wọ mo wọ boutique tí mo raṣọ ni. Ah, ẹ mọ̀ yàn mo ti ń wá designer yìí for the past ten years mi ò rí. Ah. Ah! ẹ mọ̀ ẹ ṣe fíbọ̀ kan fún mi ẹ káwọ́ yín sókè mi fẹ́ wọlé bẹ́ẹ̀ ni kí n káwọ́ sókè ẹ ah, kò ṣe báyìí. ẹ lè wo báyìí náà. no ẹ̀yẹ kò ṣe bọ́ọ̀lù kan tí mo fẹ́ wò kò yé yín ẹ kò ṣe báyìí. akíndé jẹ́ ẹ̀ jẹ́ ẹ̀ jẹ́ ẹ̀ nǹkan tí mo rántí mọ nìyẹn. sórí jàdá lè wà lè kíra bọ̀dọ̀ látúnjí ká máa dúpẹ́ náà ni gbogbo àyíká yìí tá a bá wà ṣe rí kó tó di pé aláàrìnrìn àjò tàbí kankan ṣẹlẹ̀ ká kó fìyẹn sílẹ̀ láàrin àsìkò yìí sí ọjọ́ tí ẹ rìnrìn àjò yìí ẹ wà nínú àpéjọ kan bóyá ẹ ń ṣe bí ìnáwó kékeré kan ni o àbẹ̀báyàn ṣe pọ̀ ni dásìkò yẹn gangan Be let's say be small party. àpéjọ. Mm, like a gathering party or something. èmi ò kí ń lọ sí party bẹ́ẹ̀ ni àbí nǹkan tí mo kọ rántí ni wípé àwọn ọ̀rẹ́ mi ṣe little surprise fún mi to celebrate my birthday. ṣe lọ́jọ́ òbí tẹ́ ẹ ṣe yẹn tẹ́ ẹ pè ní surprise package. látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ yín ibẹ̀ ni ìbẹ̀rẹ̀ ìṣòro yìí ti ń bọ̀. Ah. how ṣe rí amúrí nínú stiara tá a ṣe. n tí mo rí ẹ̀rí màá ní màá mi ẹ wá jókòó ṣé bẹ́ẹ̀ ní ìbò ìdátúnjí ní owó pọ̀ lọ́wọ́ àwọn ṣé bí ìbò ìdátúnjí tán ní kò sówó lọ́wọ́ àwọn ṣé bó lọ́ọ́ rẹpẹtẹ lẹ́bàá yìí ṣe ń ṣubú lábàṣà olóńnáwó pàlàpàlà. àwọn títẹ̀ wo yẹn àwọn títọ́ wọ́n tó wọ́n gidi ni. bẹ́ẹ̀ ni lè má fi mọ̀ pé kò séèyàn mọ́ kò séèyàn mọ́ ká wẹ́ ni bá nílò máa mi. àṣé olówó òfin fẹ́ kó ló ṣe ní láre ṣó yẹ kí òun ṣerú ẹ̀ sí mi fọlá tuntun jẹ́ni tó jẹ́ pé bó ṣe dínkù ẹ̀ kò ṣẹ̀yìn mi kò sí wàhálà. màmí hmm. ẹ̀yin náà lè ní dandan dandan kí n lọ sí èkó kò sí ní tèmi fẹ́ lọ mú lè kó màmí ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wò mí ìyẹn kò ṣáà bá mi tuwó jọ kí n lọ gba támínà màmí màá wáyé sí kíọ̀sì kan màá máa tàjẹ̀bù kó bá dé nìyẹn màmí. ẹ̀bú ẹ̀ wo ni mo gbẹ́ ni ẹ̀ dáṣẹ́ ẹ̀jà látàánà wọn náà kọ́ ló gbogbo wàhálà yìí tó jẹ́ ká irun ọmọ tí ò tó kó máa bẹ́ẹ̀ mi sọ wípé kinní kan ẹ́ á ní olóòkọ́ṣẹ́ òòkọ́ṣẹ́ bí bá tiẹ̀ rí èlò kan tùjọ kò tiẹ̀ wá nǹkan fi ṣe o tún ní di bàbá jẹ̀bù kéèyàn máa wá parọ́ fún mi wípé kò sówó lọ́wọ́ mu kó máa wá gbowó nú jẹ́ báyìí kò ah, sí wàhálà sódà kí wọn náà ṣe máa wọlé pẹ̀lú wọn ó yá ó yá yá yá yá yá èyí tó kù wọn lò jẹ́ tẹ̀sù àní kò jọ ó yá ó yá yá yá yá yá lójú gbogbo lẹ̀ ìwọ ọlátúnjì téèyàn bá ṣe ni lóore oore lèèyàn fi ń san oore ṣùgbọ́n mo rí wípé ìwọ ò tiẹ̀ fẹ́ foore san oore rárá èmi náà wá kó ẹ lọ́gbọ́n màá jẹ́ kó o mọ̀ wípé ayé ló bá mi mo jù ẹ lọ. <laughs> ọlátúnjì o wọ́n ní afẹ́fẹ́ kì í fẹ́ kó má kàn bí èkó lára. gbogbo ibi tí afẹ́fẹ́ kíní ìpàdé báyìí tó o bá wà kó fẹ́ sí ẹ kó o ya wèrè kó o sọ́ni kó o máa ṣí èrè kó o máa síwìn kiri kí wọ́n má rí ẹ wò bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ó dẹ̀ ti ṣẹ bẹ́ẹ̀ àṣẹ ẹni tètùmá àṣẹ àwọn ìyá mi ni wọn ò yí padà ó ti rí bẹ́ẹ̀. afa ọmọ wọn ni mo fẹ́ lọ mú jọ tí mo travel sábẹ́tù ni mo fẹ́ lọ mú kó wá máa gbé ọ̀dọ̀ mi torí wọ́n ló ń dá wa lálẹ́ lábúlé ní kí n dẹ̀ mú wá sọ̀dọ̀ kí n máa train ẹ̀ kóun náà lè jẹyàn fún rẹ̀. Ah. ló má jà sórí ṣe o. ìdí rèé o tá a fi máa ń báwo èèyàn sọ̀rọ̀ òtítọ́ dude the montagid káyí síbi ayé yìí sí lẹ́yìn tí ọba ti bẹ̀sìn jẹ́ ànábì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n sẹ́ẹ̀rí polówó ọjà tá a pè lágbo mu òwò kì í ṣe kéèyàn pariwo oríire rẹ̀ síta. Si ọlọ́ọ̀ni ṣe àròlé gínà mìíràn sùkúrù ká máa sórí tọ́lọ́ ń bá ṣe fún wa fún ọlọ́run àfi dúpẹ́ ni ọlọ́run ló fẹ́ ká sọ fún sáwọn ènìyàn bẹ́ẹ̀ ṣe ń ṣènáwó tán náwó yẹ̀fùyẹ̀fù tán ń ṣàríyá bẹ́ẹ̀ ṣe ń ṣe làwọn kan ń gbé tán sẹ̀dẹ̀ sórí social media òun la sọ fáwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ kíyàwó ẹ̀ tó lóyún yóò rìkọ́ọ̀dù ẹ̀ bóyún bá ṣe ń germinate yóò mọ̀ rìkọ́ọ̀dù ẹ̀ níjọba ṣe scan ọkùnrin ni obìnrin ni ìbejì ni ìbẹ́ta ni instead tí ó fi dọwọ́ bo su ọwọ́ iṣu tọ́lọ́ ń ṣe fún un jẹ ló tún máa polówó ẹ̀sùn orí social media náà ni ọjọ́ ọ̀bí bọ́mọ ṣe ń bọ̀ ẹlòmíì ọ̀yà yóò gbé síta ibi tẹ́yìn ti ń dunnú pẹ́ ẹ ra mọ́tò ilẹ̀ tó tó ń bí lọ́mọ ní ti ń sunkún àìrójẹ ìkànjẹ lójúmọ́ tóun á rí tẹ́yìn yọ̀ tẹ́ gbé sórí atẹ́gùn ẹni tó ti bẹ̀rẹ̀ tó ti graduate tó ti ní masters lọ́wọ́ ọdún mẹ́wàá sẹ́yìn ẹ̀yin ní hnd ẹ bẹ̀rẹ̀ sẹ́lẹ̀dì ẹ polówó ẹ̀ síta pé wọ́n fún five hundred thousand inú rẹ̀ ò ní dùn so orí a sì mọ béèrè lọ́wọ́ orí ìwọ̀n bá là á pò kìkì nítorí ọlọ́run mọ ọpẹ́ là á dún fọlọ́ nẹ́kọ̀rọ̀ eléyìí ọkọ̀kọ̀ jẹ́ nítorí ọjẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa pé ìwọ̀n bá nǹkan là máa tẹ́ sórí atẹ́gùn nítorí ẹni tí àwọn nǹkan ìjẹ́ ọlọ́run ọba aláàánú jùlọ kò ní í ṣe orí wa níbànújẹ́ fún wa o káyé má bàa kọwọ́ bọ mọ́ wa lọ́wọ́ la fi gbọ́dọ̀ fura ká lè ṣe jẹ́jẹ́ sẹ́yìn wa rí i pé ìrìn àjò ẹ̀dá ó ní sábàbí kọ̀ọ̀kan tí ó gbẹ́dà débi tí ń lọ lótìtọ́ tẹ̀yìn ọ̀bà ṣènáwó ẹni tó rásì rí ìnáwó ò ní rí ìgbésẹ̀ tó ń gbé kò ní gbé ṣùgbọ́n gbígbé tó wá gbégbèsè tó dàbí aburú lójú tiwa àwọn èèyàn dáadáa ni lọ́dọ̀ ọlọ́run ṣe rí lọ́jọ́ tí ìyá ìgbégbèsè tó gbé yìí ọjọ́ yẹn náà ni àwọn kan gbégbèsè bí wọ́n ó sì ránṣẹ́ ẹ̀kú sí i. ṣé wàá lọ bèrè àlàyé bẹ́ẹ̀ ni èmi Uh, good afternoon sir ẹ uh, rẹ uh, sir well done ẹ kásì sir ẹ sir. ṣé wọn náà ló béèrè mi. yes sir i mean. kí ni nǹkan tí mo lè ṣe fún ẹ. actually èèyàn kan ni ó ṣe nǹkan tí ò dáa sí mi in fact ọ̀rẹ́ mi ni ṣùgbọ́n kò ń ṣọ̀rẹ́ mi mọ́ ó ń yàn mí jẹ ni mímọ́ nǹkan tí mo ṣe fún tí mo fi deserve rẹ̀ iṣẹ́ jọ̀dá pọ̀ no mo gbéṣẹ́ fún un èmi gangan mo níṣẹ́ ìwọ̀n agbè fún pé kó ṣe ó dẹ̀ promise kó máa fún mi lówó ó dẹ̀ iṣẹ́ tó dẹ̀ gbàgbó òníkan dẹ̀ dáná ẹjọ́ mo fẹ́ kẹ́ bá ń dé pẹ̀lú ẹ̀ sà. kí ni àwọn nǹkan tó fẹ́ ká ṣe fún. ọkẹ́ bá mi discipline bí akẹ́ bá mi kàn lẹ́sẹ̀ kó máa àbẹ́ apá kó máa lo crutches àbí kẹ́ kẹ́ fọ́ lójú kan kójú kan máa rí wọn mọ́ kó lè mọ̀ kó mo ṣàfẹ́ kó mọ̀ pé òun ti ṣẹ̀ mí. ọ̀gbẹ́ni. yes sir. àwa ò kì í fọ́ ráàyàn lórí bíbá ni. mo mọ̀ sá. èmi máa ń pààyàn ni nǹkan tó bá fẹ́ kí n ṣe fún ni kó sọ fún mi o gbọ́. ṣe kò sí option míì lẹ́yìn kẹ́kọ̀ọ́ pátọ́ yẹn yẹn kó àwọn èyí tí mo kọ́kọ́ state kò ń ṣe option tẹ̀lé consider. wá ọ̀gá moscow ní bí à ṣeré ń bí o àyà ń pààyàn ni ok moscow níbí ok sir ẹ ẹ sir ẹ ẹ bá mi pa ẹ ní kódà bó jẹ́ ni nà àbí ọ̀la anytime kó ẹ̀bọ̀ rẹ tètè bá mi ṣe. o ti gbà. yes sir. ṣé o mọ iye tí mò ń gbà. rárá wọn ní pé tí n bá dọdọ yín náà lè máa sọ iye tó máa gbà fún mi. bá mi sọ nǹkan tí mò ń gbà fún ọ bá explain it fún ẹ. Kódà ọba olórí burúkú yẹn sí ìpàrọ̀ ó sá fún kú ni ó nọ́mà fẹlá níkúlápó gan ọkú tì ikú pa ó máa padà kú náà ni. aláyé ẹ ká fi ní ìpààrọ̀ kò léde. ẹgbẹ́ wọn fi mí pààrọ̀ ọkọ̀ ẹjọ́. má ṣe bẹ́ẹ̀ ìka tó bá ṣẹ̀ ọmọ bàbá ké ti yẹ aláyé. òṣèlè ní ìpààrọ̀ ẹjọ́ kò sílẹ̀ o ẹjọ́ ṣàánú mi ẹ má fi pàrọ̀ kòkò sílẹ̀ o. Hmm. Ah, dájú mi ṣé báwọn èèyàn ṣe níkà tó lélẹ̀ ah, ìmú níkà o kò jẹ́ agbóòrùn àṣebí rárá ní àwọn ọ̀rẹ́ tó súnmọ́ yàn pẹ́kípẹ́kí. ṣé wàá rọ́ ló báyìí ṣùgbọ́n o nítorí dáadáa tẹ́ ẹ ti gbáyé ṣe ọlọ́run rí gbogbo bẹ́ẹ̀ sórí pọ̀ sẹ́ni pòdì alámọ̀nìkáyè wà sáàdà tí ó wà rà máa lọ́rọ̀ yìí gbogbo tá a ṣe kọ̀kọ̀ lórí àti tá a ṣe gbangba ọ̀sàbùrú ó ṣe rere gbogbo ẹ̀ ránṣẹ́ ọlọ́run kedere ọlọ́run á wò pé oore tẹ́ gbáyé ṣe ẹ̀ gbọ́dọ̀ dìsọ̀fín kà àwa àfi tọ́sẹ̀lẹ̀ sí tọ́jú aburú lójú àwọn ẹ wá wo ọ̀rọ̀ ìdàbí ọ̀dọ̀ ànábì ayọ́bù ni o tí bíbélì pè ní Jóòbù ṣe rí nígbà tó lọ sínú àìsàn tí bànújẹ́ yìí lọ lẹ́yìn ìgbà tí bànújẹ́ di padà tán tó kúrò lára ẹ̀ ọlọ́wọ́ ada gbogbo tọ́ gbogbo orin tó ní lọ́wọ́ tẹ́lẹ̀ tí ń bànújẹ́ pé ó ti lọ ọlọ́wọ́ ada padà lẹ́gbẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀rún bá a ṣe múrí fún yín nìyẹn pé dáadáa yín yọ̀wọ̀ àpọ̀kọjá táwọn èèyàn wò tẹ́lẹ̀ tí bànújẹ́ lé báwọn tẹ́lẹ̀ lè lórí ìyẹn ilé àfọ̀lá tó jí ẹ mọ̀ sí yẹ ọlọ́la àkúnlẹ̀ fún olè ẹ lọ dúpẹ́ fún ṣe rí lẹ́yìn eléyìí ẹ padà ẹ padà pàwọn èèyàn wàá bá ẹ dúpẹ́ orí nítorí pé dáadáa tó kù tilẹ̀ yìí ṣùgbọ́n o ẹ̀kọ́ lọ́lọ́ fẹ́ kọ́ wa lórí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ká má expose ara wa sáyé èkejì ẹni tí ń retí orí lọ́dún èèyàn tó ò tí ì ṣe kọ́ máa ronú pé bọ́yọ́ lọ́rùn bí ò tí ì lo ẹni yẹn ló sábà bí òun kó lè farabalẹ̀ kó lè jèrè iṣẹ́ rẹ̀ ẹ̀kẹta ìyẹ̀jọ́ rẹ̀ ni ìyẹ̀jọ́ ìyẹ̀jọ́ alábàágbéni ká má ronú pa afẹ́ bẹ̀ ní ara wa ẹ̀yẹ ẹ̀wẹ̀sán tó dé bá ẹni tó ń tó orúkọ ìdáwọ́ mi sí nítorí pé a ti sọ pé orí ìrìn àjò ayé yé inú owó ti kan sáàrù ọlọ́run ẹ̀wẹ̀sán tó bá ẹ̀rí pé náà dìrì sí ọwọ́ ẹ̀ ẹ̀wọ̀ àwọn táwọn ránṣẹ́ ẹ̀kú tó wá fi lọ yìí ọ̀nà àjèrè sí ọwọ́ wọn èrè sẹ́tọ̀ gbọ́dọ̀ wà padà jẹ́ ní dáadáa tí ọba adé lọ́tún lọ́tún lọ́tún báyé lórúkọ ẹ̀sìn dáadáa torí tí ọba sí ẹ̀yìn ẹ̀yìn náà wò bóyá wí lórí tiwa iná bóyá bá tẹ lọ ẹ̀wù rú dáadáa ti di dáadáa á lè jẹ sáà ní sáà iná ní sáà olóore olè púpọ̀ kàkú sí ọmọ mi. ṣé èèyàn bẹ́ẹ̀ ṣé èèyàn bẹ́ẹ̀ náà ti ṣòro fún mi jìnnà ẹ dáadé mi mi ò ti sọ fún yín gan yàtọ̀ sí owó ilé tó san ìmọ̀ye nǹkan tí bọ̀dọ̀ láti ṣe fún mi lẹ́yìn tí mi ò sọ fún yín àwọn ah, ah, ah. bọ̀dọ̀ láṣẹyàn òun èmi náà ṣe ni màá dúró tì yín títí tára yín máa fi yá alihamudulilayi. onídàájọ́ onídàájọ́ onídàájọ́ lọ́ba mi Èdùmàrè àtàkẹ́ dájọ́ ọlọ́run máa níjẹ́ bẹ́ẹ̀ o onídàájọ́ o lọ́ba mi àtàkẹ́ dájọ́ bá. ọba tí kì í gbẹ̀bẹ̀ fàlàrè o ọlọ́run kì í ṣe nìyàn ọba tí kì í gbàre fẹ́lẹ́ bí ni ọlọ́run ò dàbí ènìyàn rárá. ọba mi arínúròde o yóò ti dájọ́ yẹn o ṣe tán. akẹ́sàn ìwà tó bá onídàájọ́ ń bọ̀ onídàájọ́ ń bọ̀ onídàájọ́ ń bọ̀ ẹ̀dá ẹ̀ ṣe jẹ́jẹ́ onídàájọ́ ń bọ̀. jẹ́ o àjọ rìn láyé a ò mórí ọlọ́rọ̀.